Elédùmarè àtúpẹ́ lọ́wọ́ rẹ ọlọ́run ọba olówó ọba dẹ́dà ọba ṣẹ̀dá ọba tó tẹ́ wa sílé ayé àtúpẹ́ lọ́wọ́ rẹ ọlọ́run ọba tó ní ká máa bẹ ọba tó tún wà lásìkò tá a wà ọba tó tún máa bẹ ńgbà tá a ní sí mọ́ olùwà Elédùmarè àdúpẹ́ lọ́wọ́ rẹ ọlọ́run gbogbo ọdọọdún ọ̀nà ẹ̀tọ́dún bá balaye yẹ kó jó kó yọ̀ kó dúpẹ́ lọ́wọ́ Elédùmarè àwa ọmọ bíbí Oòduà nílẹ̀ Yorùbá tá à ń gbé àṣà àwọn bàbá wa lárugẹ àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run kọ́lọ́n lè dá wa sí yí ká lè mọ nǹkan táwọn bàbá wa fi sílẹ̀ láti máa tẹ̀lé ọpẹ́ mi pátápátá wá dọwọ́ Elédùmarè ọba àjíkí ọba àjígẹ̀ ọba tó ń bẹ ká tó máa bẹ ọba tó ń bẹ ńgbà tá à ń bẹ ọba tó máa máa wà ńgbà tá à ní símọ́ àdúpẹ́ lọ́wọ́ rẹ Ọlọ́run àwọn àdúpẹ́ lọ́wọ́ ọba dẹ́dẹ̀ ọba ṣẹ̀dá àdúpẹ́ lọ́wọ́ kábíyèsí wa ọba onímìíràn akara kiri ẹkùn àdúpẹ́ lọ́wọ́ kábíyèsí wa nínú àwọn ọba tó ń ṣe ìṣẹ̀ṣe tó mójútó ṣẹ̀ṣe tó ń mọ tó ń pè ní ṣẹ̀ṣe kádìpẹ́ lórí o kí bàtà pẹ́ lẹ́sẹ̀ ṣẹ̀ṣẹ̀ ọba kò jẹ́ kúpẹ́ o bàbá wo ni mìíràn jẹ́ nìkan tó ń gbé àṣà alẹ́ Yorùbá ga tó jẹ́ pé kọ́ tó jẹ ọba tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà wọ́n ń gbàṣà alẹ́ Yorùbá ga wọ́n ń mójútó ìṣẹ̀ṣe nígbà tó tó wá jọba náà wọ́n jẹ́ kí ìṣẹ̀ṣe yẹn wọ́n jẹ́ kó parẹ́ àti ráwọn ọba kan lẹ́ Yorùbá tó bá jọba tán wọn ń lọ sórí ìṣẹ̀ṣe gbogbo ọba tó bá ti ń gbé ìṣẹ̀ṣe lárugẹ dandan ni kó máa ga ìgbàgbọ́ wa ni pé gbogbo àwọn ọba tó máa ń gbé ìṣẹ̀ṣe lárugẹ wọn á máa ga ni o gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn ńlẹ̀ Yorùbá tó jọ mọ́ bíbí ilẹ̀ Yorùbá tó ń gbéṣẹ̀ṣe ga tó ń gbéṣẹ̀ṣe lárugẹ àtọ́láyà máa gbèrú wọn ga. lórí àwọn bàbá ló fi lé ilẹ̀ fún wa o kálukú ló ní bó ṣe ń dìfẹ́lọ́pù gbogbo nǹkan tó lọ́rùn fún un àwa Yorùbá náà ní àwa náà bàbá dúpẹ́ títí a máa wá darí ọpẹ́ wa pátápátá ó di orí ibà Gani Abiodun Ige Adams Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá bàbá náà ti kọ́ wa lóríṣiríṣi ọ̀nà ibà Gani Adams ló jẹ́ ká mọ̀ wípé àwọn ọ̀ṣẹ̀ṣe wa a gbọ́dọ̀ fi ṣeré ibà Gani Adams ló jẹ́ ká mọ̀ pé àwọn ọ̀ṣẹ̀ṣe wa a gbọ́dọ̀ padà síbẹ̀ ká máa ṣe máa ṣe ṣe ibà Gani Adams ló jẹ́ ká mọ̀ dùn ká mọ̀ òsì ká mọ̀ tó pè lóbì ká mọ̀ tó pè lógbó Ìbà Gani dance. ló jẹ́ kí gbogbo ọmọ Yorùbá ká padà sórí ìṣẹ̀ṣe lẹ́yìn àtijọ́ tó bá ṣẹ̀ṣẹ̀ṣe báyìí kálukú máa ń sá kàkiri ni wọ́n á ní ẹlẹ́bọ ni wọ́n wọ́n á ní I can't do with them so ṣùgbọ́n a dúpẹ́ lọ́jọ́ tèmi pé Ìbà Gani Adams ti jẹ́ kí kálukú wa mọ̀ pé a gbọ́dọ̀ máa tọ́jú ìṣẹ̀ṣe wa wọ́n lórí ilẹ̀ ẹni àbábọ̀ àbáfòrìṣà sílẹ̀ ńgbà tó ní gbé níbọ̀ lòrìṣà òkè wà adúpẹ́ lọ́wọ́ Olódùmarè o adúpẹ́ lọ́wọ́ Ìbà Gani Adams o èyí tá ń ṣe yìí a bẹ̀rẹ̀ láti ọjọ́ Friday láti bẹ̀rẹ̀ àwọn ètùtù lóríṣiríṣiríṣi bá a ṣe máa ń ṣe lọ́dọọdún nìyẹn Èrèlú tá à ń ṣe yìí a máa ń ṣe fún odidi ọjọ́ méje la máa fi ń ṣọdún yìí so a ti bẹ̀rẹ̀ àwọn ètùtù lóríṣiríṣiríṣiríṣi nínú àwọn ètùtù wa òun náà la wá sí ìdí odò àwa sójúbọ láti wá fún un ní àwọn nǹkan tá a máa fún kí la fi ń fún tá bọ odò Èrèlú wa òun tẹnu jẹ ló ń gbà ó ń gbòbì ó ń gbòógbò ó ń gbé epo pupa bẹ́ẹ̀ ló ń pọtí ó tún wá ń gba ẹran tá a fi ń ta ẹ̀jẹ̀ sílẹ̀ tá a ń pè ní ewúrẹ́ ló tá a fi ń bọ́ nìyẹn o bẹ́ẹ̀ ló ń gba ìgbó ìgbó wà ló tá fi ń bọ́ ẹ̀wà wà ló tá a fi ń bọ́ àwọn nǹkan dúdùn dúdùn aládùn ni ó máa ń la máa ń fún un tó gbogbo àwọn táwa ń bẹ̀ ká lè ní nǹkan aládùn ká lè mú lọlé ní last year ńgbà tí gbogbo wa wá àwa bọ Erelu yìí gbàtà bọ Erelu yìí tán oríṣiríṣi àwọn èèyàn máa ń dùn mí pé wọ́n nígbàgbọ́ nígbà tá a ṣetán ní last year gbà tó máa di three weeks to that láftà tá a ṣe Erelu yẹn èmi fúnra ara mi mo ní mọ́tò accident accident tó yẹ gbó right off pátápátá mọ́tò parẹ́ gbogbo parẹ́ ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Elédùmarè mo dúpẹ́ lọ́wọ́ àṣẹ̀dá mo dúpẹ́ lọ́wọ́ àwọn onílẹ̀ èmi dúpẹ́ lọ́wọ́ àwọn ọba mo dúpẹ́ lórí àwọn onílẹ̀ o torí pé mo wà láyé mo wà láàyè mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ó tún wá dọdún nígbà tí tún máa wá yìí tó tún wá di tó ti bó tó parẹ́ yẹn òun lè lẹ́dùnmarè pèsè fún mi dandan ni kí n wá bí kí n wá dúpẹ́ ẹni tó bá dúpẹ́ ọlọ́run náà ni pé ká máa dúpẹ́ oore lọ́jọ́ ẹlòmí àwò pé ṣe bómi náà ń bọ ṣe bódà ń bọ ṣùgbọ́n lórí ìṣẹ̀dálẹ̀ ti wa táwa mọ̀ ẹ bá ní tomi báwo ni kó gbàdúrà kó mi pa lórí ẹ tó bá lómi ò tó nǹkan ẹni kó gbàdúrà pé òun fẹ́ rómi lò mọ́ gbogbo ẹ bá ti lóun fẹ́ rómi mọ́ wọn ò ní rí mọ́lẹ̀ yorùbá o torí pé omi ó lágbára nínú gbogbo nínú ìṣẹ̀dálẹ̀ ti wá lẹ̀ yorùbá nínú tọ̀tà gbọ́lẹ́nu àwọn bàbá wa ni pé kò sẹ́ni tó bómi jà òun náà fi sọ pé omi làbùwẹ̀ omi làbùmú a kì í bómi ṣọ̀tá ètò ìka gbogbo anígbàgbọ́ lórí ẹni kó dúró lé o èmi nígbàgbọ́ lórí àwọn ọ̀rúnmọlẹ̀ tèmi o torí mo pè wọ́n dá mi lóhùn ìtí wọ́n bá gbójúlé ni kò tẹ̀lé mo máa ń sọ ní gbogbo ìgbà pé èmi ò jáde lágbolé onígbàgbọ́ mi ò dẹ̀ jágolé agbolé mùsùlùmí agbolé ìṣẹ̀ǹbáyé ni mo ti jáde egungun là ń gbé níran tiwa à ń pè é òun dá wa lóhùn àṣàláṣàlá múlò à ń ṣe photocopy ni tí n bá lọ church ní mo lọ ṣe prayer mo kàn lọ ṣe lásán ni tí n bá lọ mosque mo lọ kí mo lọ kí fún ẹlẹ́dàá mi mo lọ kí fórí ara mi ni ṣùgbọ́n tí n bá dúró lórí ìṣẹ̀ṣe táwọn bá wá filẹ̀ tó láyé àtijọ́ wọ́n ṣẹ̀ṣẹ̀ṣe yẹn ó gbè wọ́n nígbà táwọn èèyàn ti padà kúrò lórí ìṣẹ̀ṣe òun láyé ti rí rúdurùdu nílẹ̀ yorùbá àwọn bàbá wọn gbàtọ́ ṣẹ̀ṣẹ̀ṣe ogun kò ń jà ìran yorùbá o kò sí kọ́ lọ bèrè kò sínú issue tá a gbọ́ pé ogun kò ń jà ìran yorùbá rí àfi táwọn ara wa bá fẹ́ fagbára ara wa ló yàkù níta ṣe ń lẹ̀ yorùbá nìyẹn ibi tá a lágbára dé ìbàdàn fagbára ẹ̀gbá ẹ̀gbá fagbára ìbàdàn òdò afagbára ṣe ń ṣe láàrin ara wa nìyẹn àfi ń yẹra wa ò bá ṣe lágbára sí ni ṣùgbọ́n gbàtà ti kọ̀ṣẹ́ sílẹ̀ tó ti di pé ká máa ní àlọ́bọ̀ àgbé báìbù káàkiri báìbù tá a sọ ṣe mẹ́yàn ló kọ́. kùrán tá à ń sọ yìí náà a mọ̀ pé elédùnmarè sọ kalẹ̀ ni ṣùgbọ́n ó ní nǹkan tí wọ́n lọ fún kálukú nílẹ̀ yorùbá ìtẹ́lẹ̀dùnmarè fáwa ni ó fún wa ní ifá bàbá àgbọ̀n mi règún òun ló lùtọ̀nà ìtẹ́lẹ̀dùnmarè yọ̀ǹda fáwa nítọ̀ tiwa nìyẹn à ń ṣe photocopy à ń kọ́pì àwọn ọ̀yàn ni à ń kọ́pì ni àwọn Israel tó ní Bible ó ní bá ṣe ń wọ́ṣìpù wọn àwọn Saudi tó gba Quran gbọ́ ó ní bá ṣe ń wọ́ṣìpù Quran wọn wáyé táwọn ọmọ adúláwọ̀ àwọn ọmọ òdua táwọn náà padà sórí ìṣẹ̀ṣe wa káwọn báyìí wá ṣe máa rí èmi ń ṣẹ̀ṣẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń gbè mí o òun náà fi ń pè mí nínú mọ́lẹ́ o òun náà fi ń pè mí nínú mọ́lẹ́ o mò ń pè ìṣẹ̀ṣe ó dẹ̀ ń dá mi lóhùn so ìta ń ṣe lọ́dún kò ní jáṣe mọ́ fún gbogbo wa o mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo tún wá ń belé dùmarè gbogbo ẹni tó ń bọ̀ wá bá wa ṣọdún lọ́dún yìí wọn á bá wa láyọ̀ o wọn á padà sílé wọn láyọ̀ o gbogbo tó bá tọrọ nídìí eré lúlọ́dún Elédùmarè àmọ́ wọlé àṣẹ o Elédùmarè ló dágbà àwọn òṣàtà sọ yìí àwọn tí ò ní mọ̀ ọ̀nà máa wò wá láwọn kan bọjú wọn bọ̀ pẹ̀ àwọn tí ò ní mọ̀ ni torí gbà tí Elédùmarè máa dálé ayé ó ní mo ṣe dálé ayé o ìgbà tí Elédùmarè dálé ayé ó kó ayé lé àwọn ìyá mi ọ̀sán ọmọfìà lọ́wọ́ àwọn la máa yọ̀dà àwọn olóyìnbàrè kó ayélé àwọn ìyá mi lọ́wọ́ ni àwọn ìyá mi ẹlẹ́yẹ Elédùmarè kó lé wọn lọ́wọ́ ni kí ló dé Elédùmarè kó lé wọn lọ́wọ́ ìwọ ò ṣe gbé báàbù kó kóòtù ẹ̀fẹ́ mi wípé Elédùmarè tó kólé ayé láwọn ìyá mi lọ́wọ́ yẹn ó ṣe mistake ni hmm, ìwọ ò ṣe kóòtù ẹ̀fẹ́ mi inú àlùkùrán pé Elédùmarè tó kólé ayé lé àwọn ìyá mi lọ́wọ́ kó ló ṣe mistake ni ohun àna ẹ̀ṣẹ̀ fa o tí Elédùmarè mọ̀ọ́mọ̀ kólé lọ́wọ́ kí ló dé àwọn Áfíríkà táwọn á fìyà jẹra wa ara tó kọ̀ọ̀sẹ̀ láyé àtijọ́ kò sólè o kò sí pà ń jínigbé o kò sí pà ń pànìyàn torí pà ń ṣe ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ ń gbè wá ó ní nǹkan tó gbọ́dọ̀ ṣe ṣùgbọ́n gbàtà ti fi ṣẹ̀ṣẹ̀ lẹ̀ bí n bá gbé báíbù sí i tí n bá pa ẹgbẹ̀rún èèyàn tí n bá gbé báíbù dání pé baba dáríjì mi wọ́n ní torí mi ò mọ tí mò ń ṣe bẹ́ẹ̀ náà dẹ̀ ní bá gbàlù kúrán dání mo ṣe astagafuru láì elédùnmá ìforíjì mi elédùnmá ìforíjì mi o àmọ́ àwọn ọrùn mọ̀lẹ́ ti má ṣe lóògùn má mọ̀ má dán wò ní bó bá dẹ̀ nírọ́ ni kò jẹ́ ká fi dán ẹ wò ó ti mọ̀ pé lórí ìṣẹ̀ṣe ti wá bó bá lọ àwọn òkè ń jalè àmú nǹkan mọ́ nǹkan nínú ìṣẹ̀ṣe torí ẹ̀ lẹ́fi lóní ìṣẹ̀ṣe aláṣọ funfun ni wá àwọn èèyàn náà bá wá ṣe photocopy ni wọ́n bá oníṣẹ̀ṣe ṣe photocopy náà fi ń laṣọ funfun gbogbo ẹ tó bá ti laṣọ fún pápá àwa náà kọ́pì oníṣẹ̀ṣẹ̀ náà kọ́pì torí ẹ̀ ní lóníṣẹ̀ṣẹ̀ kẹ́ bá aṣọ dúdú lọ́rùn ẹ̀ ẹ̀ ní bá pupa lọ́rùn ẹ̀ funfun lẹ́lẹ́dùnmarè funfun lóníṣẹ̀ṣẹ̀ funfun la máa ń lò ìyẹn la fi nígbàgbọ́ pé ẹ jẹ́ ká padà sóde nǹkan táwọn bàbá wa ń ṣe ẹ jẹ́ ká máa fún wọn ní ìtàn bá fún wọn kí ìlú lè tùbà kó lè túṣẹ́ nílùú wa nílùú àlìmọ̀ṣọ́ tá a wà yìí nílùú omiran tá a wà yìí àrógun wọn jíjìn gbé àrógun olè adúgbò Elédùmarè ni tùgbọ́ adúgbò àfọ àwọn ọ̀ṣẹ̀ṣẹ̀ àfọ àwọn onílẹ̀ ló ń jẹ wọn so lásìkò yìí lógo lọ́wọ́ ọlọ́ọ̀ta wá ṣe lénìí kò ní jáṣe mọ́ fún wa o torí wòye ọ̀la gbogbo wa náà láti mọ̀ àti pronounce ẹ̀ káàkiri àti ṣe jingle kọ́ lè mọ̀ pé a fẹ́ ṣe festival wa báyìí máa ṣe lọ́dọọdún which is Erelu festival so lọ́la wòye ọ̀la ẹ ti gbogbo ẹ ti máa máa ró gbìrìgbìrì torí oríṣiríṣi èrò ló ń bọ̀ àwọn èèyàn ń bọ̀ London wọ́n ń bọ̀ ní Amẹ́ríkà wọ́n ń bọ̀ Germany bẹ́ẹ̀ ni olórí wa Ìbà Gani Adams Abíọ́dún Ìjẹ́ Adams ọlọ́run wà ń lọ bàbá yìí kólówó ẹdínwó bá aṣọ wọn dé àjọ máa ṣọdún iná bá ìjọba ń ṣe náà ni tó gbẹ ìtẹ wá wábí lè ní kò ní jáṣe wọn fún gbogbo yín o gbogbo alẹ́ wa máa lé agboolé wa máa lé ẹ àní kú sórí mo ṣe ṣe ṣe gbogbo ẹ tó ń wọ ọmọ àtọwọ́ àlàbòsùn báyìí ẹ̀sìn ọba jẹ kó pẹ́ o gbogbo oore tí wọ́n ń wá èdè kìíní èdè kìíní wá súlódò yìí lé ní èdè máa ṣe fún wa o èmi ti tọrọ tèmi ó wà nù tèmi èmi ọmọ tí wọ́n tọrọ o ṣùgbọ́n èmi ti nígbàgbọ́ pé èdè mi tọrọ kí n tó kú òun odò mo ti ń ré orí ẹ̀ atẹ́gbẹ̀ẹ́ ti fẹ́ sí mi lógo lọ́wọ́ ọlọ́run ọba ìwọ tó bá ti nígbàgbọ́ nínú odò yìí ta fún níjẹ ta fún nímú lẹ́ni lẹ́n gbogbo èrè ìkíní ìkejì ta ṣe lẹ́ni lé o abalẹ̀dà wa lé o tí mo wí lẹ́ni àríbi àṣẹbẹ́ o tí mo wí lẹ́ni àríbi àṣẹbẹ́ o ọdún tá a wá ṣe yìí ti two thousand and twenty two oníjà ṣe mọ̀ fún wa o ilẹ̀ yorùbá ò ní dàrú o ogun ò ní kó wá lẹ̀ yorùbá o ogun ẹlú bá pètè pèrò láti wá fógun jà wá àtọ́láyábá dojú wọn àwọn olè àbáwá tọ́sí gbogbo wọn gbogbo bíkíbi tó bá ti ń gbé ìyànjú pọ̀ fẹ́ kógun jà ran Yorùbá Olúwa Elédùmarè bájẹ̀ kan lè ṣe o bájẹ̀ kan lè ṣe o bájẹ̀ kan lè ṣe o ìtàwílẹ̀ ní àríbẹ̀ àṣẹbẹ̀ o ìtàwílẹ̀ ní àríbẹ̀ àṣẹbẹ̀ o ìtàwílẹ̀ ní àríbẹ̀ àṣẹbẹ̀ o owó aláṣẹ ló bláṣẹ ọlálákẹ́ ló báṣẹ àwùjalẹ̀ ló bẹ́ pè ìgè ló bí gèdè aláṣẹ tó wá bẹ̀ṣẹ̀ wá sọ fún mọ̀rẹ́ àṣẹ ó lóun fẹ́ pa gbogbo àní kò lè pa wá o àní pé gbàgbé kan kì í pàgbín ìgbà òun kì í pa òun èpè tó ìkó bá kọ́ lè báyìí orí ara rẹ̀ báyìí ló kọ́lé nígbà kérésì bàtà ìjọ náà ló kọ́lẹ̀ pa àwọn táwọn máa dìlẹ̀ pa o torí wọ́n ní agẹ́rí amọ̀ ẹ̀rí ògé mọ́wọ́ ògé mẹ́sẹ̀ ògé mẹ́rin àdó ìmọ̀ máa bójú dàrí dáyẹ kò wọ̀rọ̀ kó fò kéde ẹ̀ṣẹ̀ bọ̀ àwọn ìyá mi ní kílódé tàn dárúkọ àwọn lákọlábo àtòrí kíkú mọ̀bà pa wá ni o gbogbo ọmọ ọ̀nà Yorùbá ikú ò ní pa wá àwọn onígbé wa dè gbogbo ẹ̀ tó bá rò kọ́pọ̀ máa jí wa gbé àtọ́lẹ̀ ayá jí gbé àwọn ìyá jí gbé àwọn ìyá mi sọ̀rọ̀ gbà wá fún wọn ṣáájú wá pẹ̀ jẹ́ wọn báyìí ni o bí mo ṣe wí lónìí àríbí àṣẹ bẹ́ẹ̀ o mo àdúrà wo agbá o. ìbá eré sàbíyè eré olúmi bá o ìbá eré olúmi bá o eré olúmi bòtò bá gbogbo yín o ìjà bàbá gbogbo wa o gbogbo wa bá wà lọ́wọ́ bí bòtò bá gbogbo yín pátápátá o àríbi àṣẹ bẹ́ẹ̀ o. àrò ti rọ̀ mọ́ pẹ̀tìrì ló ti rí àṣẹ àṣẹ. heritage wa nílẹ̀ Yorùbá náà lélẹ̀ odò yìí ni wọ́n ń pè ní odò Erelú so àwọn dáadáa tó ń ṣe fún wa ní ilẹ̀ Yorùbá